alhamdulillah ìbéèrè tí wọ́n béèrè lákọ̀ọ́kọ́ pé onísúnà àbí ń kálọ pé mùsùlùmí generally bótẹ̀já sí pé ń tàbí máa ń pèrè onísúnà ni pé abìlẹ́kù pé ìmánì tiẹ̀ tó ti dàgbà sókè so àmọ́ ìmàràwó la fẹ́ fún mùsùlùmí ó jó ní súnà o kò jó ní súnà o ti máa wọ fí ìmàràwó fẹ́ fún ìmàràn táà fún mùsùlùmí náà ni pé fíìmù wíwò ìranù ni ìranù ni ìmí wa ń bẹ́ńbẹ̀ tó jẹ́ kúfúrú àti ṣíríkù so tí o tó bá ti lè kúrò ní stéèjì ìranù yóò padà wọ ṣíríkù àti kúfúrú nínú fíìmù kan ṣoṣo ó dẹ̀ lè kó méjèèjì papọ̀ ẹ máa rí ìranù ń bẹ́ẹ̀ ẹ dẹ̀ máa rí ṣíríkù àti kúfúrú ń bẹ́ẹ̀ àwa náà fíìmù rí kọ́lọ̀ tó là wá ń bẹ̀ ta ni ọmọ kòtò ọrùn ta ni owó àrílù àtàjálù sọ̀hánà gbogbo àwọn ẹ̀rí àtàwọn míì náà ń gbà táwa náà máa ń wò bọ́ tí ní rí pé tẹ́yàn bá padà gbọ́ Islam yẹ́ rí pé in tẹ́ ń wò yẹn ìranù lẹ́ ń ṣe tó yé so torí pé pàtàkì jùlọ lásìkò yìí nísìn bó lẹ́jẹ́ fẹ́ wo fíìmù tẹ́ẹ̀ ní máa rí òhun oníhòhò náà fíìmù wo lẹ́fẹ́ wò tẹ́ẹ̀ ní kọ́kọ́ rí òhò ní òhò fíìmù wo lẹ́wẹ́ wò tẹ́ẹ̀ ní rí ọkùnrin àti ìyàwó oníyàwó tí ó sọra wọn di ọkọ àtaya nínú eré tí wọ́n sì máa kí sí ara wọn tí wọ́n sì máa gbéra wọn lẹ́sẹ̀ tí wọ́n sì máa gbé wọ́n máa kóra wọn mọ́ra fíìmù wo wò tẹ́ẹ̀ ní rí so àwọn èyí tó kéré jù ní lẹ́bù nìyẹn tó kéré jù nìyẹn pé á ah, ní tó ń wò yìí yìí ò ń ṣẹlọ́hùn ká má ti wá sọ pé èyí tí wọ́n tún máa pọ́fọ̀ ó lè máa láwọn ìyá àwọn òṣòròǹgà ẹ̀yìnlẹ̀ di ayé mú ẹ̀yìnlẹ̀ dọ̀rún mú ẹjẹ́ ojú ń ṣe yóò kàn náà ní kí ní kan ah ó náà ó náà ó ṣubú alùsùnà mùsùlùmí yóò tún máa gbọ́n tún máa pọ̀fọ́ nú yàrá rẹ̀ ó lóun wòye sáwọn òun ìṣẹ́bọ̀n wọ́n tún máa ń pọ̀fọ́ nú yàrá rẹ̀ àwọn mí tún lè tóra wọn jọ pé àwọn aláwo làwọn àwọn bá tún máa sun rárá àwọn aláwọ̀ ohun òun náà bá tún máa gbọ́ nínú yàrá mùsùlùmí alùsùnà àbí mùsùlùmí náà ní o ó tún máa ṣe àwọn ń bẹ̀ ìmí sì ní ní orúkọ jésù jésù ó tún máa gbọ́ yìí náà nínú yàrá ẹ̀kẹ́ náà so wọ́n ó ti máa wípé á n ti ń ṣe yìí àrùn ni ṣe wá rí kíníyẹ̀ mọ́ wá fi yọ́kù nínú alùsùnà o a kàn gbé sí lẹ́bù wípé al'iman yazid wa yankus al'iman ya tafawat bitafadul fil amal so in ta ń pè ní ìgbàgbọ́ ma ń lékó sí ma ń dínkù ìgbàgbọ́ ma ń jókòó sí wa láàájú ara wa lọ ábìlú pé á ìgbàgbọ́ rẹ̀ wíkì ní bẹ̀rẹ̀ so bí má sí èèyàn bá ṣe pọ̀ tó ló ń túmọ̀ sí pé ìmánì èèyàn bí tọ́ èèyàn bá ṣe pọ̀ tó ìpòfin ọlọ́run ọba méèyàn bó bá ṣe pọ̀ tó ló ń túmọ̀ sí pé ìmọ̀ ní èèyàn ṣe kí ni ó strong ó ń lágbà ó ń gbèrú so ìmọ̀ ní dẹ̀ máa ń jura wọn lọ kìí dó sójú kan náà ìgbà míì máa níyàn lé ọlọ́run lè ní kó lékún tí bá tìrì ló lékún dáadáa gbogbo kí níyàn wà kórìíra rẹ̀ ṣètọ́ni tún lè gbáyàn múlẹ̀ kan náà ìgbọ́n ló bá tún òfin jẹ́ tún sáré wọlé yìí ló bá tún múyàn láti bẹ̀ so àfi kéèyàn máa bẹ lọ́wọ́n bá dáadáa tó tí máa sí àyàn bá ti wá ń pọ̀ ó máa ń padà ń sọ̀yàn dẹni tí ó jáde kó nu sunna ni ó lè má jáde kó nu islam àmọ́ gbogbo ń torí lánàá ti ń pè ní nǹkan tí ò dá ìpadà bá ní wọ́n àtàǹdé kínní yẹn ilé kókó náà níjàre kí ló burú mi ká wo fíìmù kí ló burú mi ká gbórin ó kàn máa da ogbó ẹrú ni ṣètọ́ ni ti mú tán yẹn nìyẹn so yìí láàrin ìgbà yẹn kò ní fẹ́ gbọ́ in ti ń jẹ́ pé à ń bá lò sunna kankan ṣe má tó mọ̀ pé kò sí bí wọ́n ṣe bá yín ṣe òun ó sì máa gbọ́ nǹkan tó wọ́n fẹ́ lọ́dọ̀ yín yóò wá ta kété láti bẹ̀ ẹlòmíì díẹ̀ díẹ̀ ń lò jáàbù ó lè padà gé ó kù díẹ̀ tó bá gé tó bá kù díẹ̀ yẹn láti bẹ̀ ó lè padà máa lò bọ́rùn lásán lásán ó lè padà máa lò kankan mọ́ àìmọyerú ẹ̀ ó lè má kúrò so bẹ́ẹ̀ náà lẹni tí bá ń wo àwọn nǹkan yìí yóò máa ṣàkóbá fún ìmánì rẹ̀ wíwò lásìkò tí ń wo yẹn gan àpẹẹrẹ pé ìmánì rẹ̀ ṣe kíni ó wí kíni torí pé ànábì nílà yazni zani hina yazni wa huwa mu'min wala yashrabu al-khamra hina yashrabu wa huwa mu'min ìgbà téèyàn bá ń ṣe sìnà nígbà yẹn ìmánì rẹ̀ ń wí kíni ìgbà téèyàn bá ń mutí ìmánì rẹ̀ ń wí kíni gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ń ṣe kó so kò sí nǹkan kan tí ń bẹ tó ṣùgbọ́n ẹni tọ́lọ́n bá fi ṣàdánwò fún a máa bẹ̀ẹ́ lọ́wọ́ bá náà ni a wá nítorí ẹ̀ka tó pé eléyìí ṣe kí n bá lè máa ṣọ́ra a lè máa sáwọn ọmọ wa láàánú kí á ó mú lágbájá àbí àbú lágbájá máa wo fíìmù nínú ilé ẹ̀ a lè má jẹ́ kó ọmọ wa lọ́bẹ̀ àyè fi yóò dọ̀rẹ̀ àyè máa lọ́mọ ilé wa ẹ̀ má bínú ẹ̀yin náà mọ̀ máa wo fíìmù náà ọ̀pẹ̀ à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ ó gbà lọ́wọ́ tìyín náà bọ́t so èyàn ò ní lè torí pé tẹ́ bá lè dànù tán ó lè lọ já sọwọ́ kọ́wọ́ àmọ́ tẹ́ bá rí pé kẹ́ẹ̀tì máa kó mára yóò bá sàkó bá fẹ́yìn náà ẹ̀ sàfún náà nígbẹ̀yìn o so torí ẹ̀ àyẹn jẹ́ bí àníyàn ṣe jẹ́ abẹ́lọ́hùn àwọn tí ń bá ń ṣerú ẹ̀ nínú wa bóyá èmi ni bóyá wọ náà ni kọ́lọ̀ ń dàpọ̀ kó kó ṣàlékún mọ́ni wa kó gba àkàlẹ̀ lọ́wọ́ wa. The Guidance Facebook page. Follow, like, and share.